mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire láàárọ̀ yìí ojú òní ti wà lágbára ọlọ́run èmi support motion wípé títa ni ọlọ́run bá bẹ̀bẹ̀ ká má bá wí ká má bá jà torí pé a péré ọjọ́ kan ló ní ìmọ̀ thank you. abánidá kì í báni débẹ̀ tó bá báni débẹ̀ wọn kì í báni dúró ọ̀pọ̀ tó báni dúró wọn kì í báni tán o. so mo sọ̀pọ́tì Tani Olohun wípé kó bẹ̀bẹ̀ kó bẹ̀bẹ̀ tó bá bẹ̀bẹ̀ mo sọ́rí ẹ má bínú kò ní nǹkan kan ṣe pẹ̀lú mi ò ṣe ẹ̀sìn mímọ́ àfi pé bóyá mo dalẹ̀ ẹ̀sìn ìyẹn ò sọ pé bóyá wọ́n dalẹ̀ ẹ̀sìn mo fẹ́ kí gbogbo àwa tí ọ̀rọ̀ yìí gbogbo àwa tí ọ̀rọ̀ yìí ń ta lára mo fẹ́ káwo ta bí amọ́ màmá yẹn ò kúnlẹ̀ o níwájú àwọn àáfàá làbí lágbàjì níwájú àwọn àáfà ńláńlá àwọn òkúta gidi àwọn bàbá òkúta gidi tó lọ wọn ò múlẹ̀ bẹ́ẹ̀ o abiyamọ gidi ni o ṣe lọ dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ o ó dọ̀bálẹ̀ ẹni tó bá jọmọ kọ nílẹ̀ Yorùbá tí obìnrin bá dọ̀bálẹ̀ ó mọ̀ tó mọ̀ ẹ̀ so tí màmá yẹn bá ṣe bẹ́ẹ̀ yẹn so mélòó mélòó wá ní irú ta lọ́lọ́run àbí irú àwa láti ṣe the same thing just for peace to reign ta lọ́lọ́run kọ́ ló rán mi wálé ní o ta lọ́lọ́run kọ́ ló rán mi wá sí kóòtù kì í dẹ̀ ṣe àwọn oníṣẹ̀ṣe ló rán mi wá o. mo wá gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá tí mo dẹ̀ fẹ́ kí àlàáfíà mo jẹ́ kan láàrin àwọn tó fẹ́ kí àlàáfíà kó jọba ni mo ṣe wá o gbogbo ẹ̀yin àfáà mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ ẹ jọ̀wọ́ torí ìsọlẹ́nu kò méjì tó ń sọ ni o torí àwọn ìran tó ń bọ̀ mo bẹ̀ wá ẹ jẹ́ kí a yọ̀ǹda Tani Olohun Ọlọ́run ti jà fún yín ẹ̀yin àfa wa Ọlọ́run ti jà fún yín Ọlọ́run ti gbèjà yín. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfa tẹ́fẹ́ kí àlàáfíà jọba nílẹ̀ Yorùbá ilé yìí ò ní dàrú orúkọ yìí ò ní bàjẹ́ ọ̀nà yìí ò ní dahoro mo bẹ ẹ̀yin àfa mo bẹ ẹ̀yin àfa ẹ jẹ́ ká wá ọ̀nà tá a máa gbà ilẹ̀ yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ torí ilẹ̀ yorùbá lèmi ṣe wá o ta lọ́rùn kọ́ ló ní wá o màmá ta lọ́rùn kọ́ ló rán mi wá o ìlọrin láwa yìí ìlọrin láwa yìí lágbọ̀rọ̀ lọ́hùn èsì ayọ̀ la máa gbọ́ ilẹ̀ yorùbá kálàáfíà ìjọba la fẹ́ kí àlàáfíà kó jọba láfẹ́ òtítọ́ lóòótọ́ mo wá láti sọ̀pọ́tì ta lọ́lọ́run láti dúró fún ta lọ́lọ́run eléni ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì rẹ ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́ni kejì rẹ tábà kò nínú ayé ẹjọ́ ń bẹ lọ́rùn tí adájọ́ ayé bá dá ẹjọ́ tí wọn ò bá rí ẹjọ́ dá tí agbẹjọ́rò ayé tó bá rojọ́ tí wọn ò bá rí ẹjọ́ rò tá a bá kúrò láyé tá a bá dé ọ̀run ẹjọ́ ń bẹ lọ́run o adájọ́ ọ̀run agbẹjọ́rò ọ̀run wọ́n máa tún ẹjọ́ rò o. mo lè sọpọ́tì ta lọ́rùn wípé láti bá bẹ̀ wípé ẹ jọ̀wọ́ torí ọlọ́run torí ọlọ́run torí ọlọ́run ẹ jọ̀wọ́ òun náà ti rí gbogbo ohun tó ṣẹlẹ̀ mo dẹ̀ ń bẹ ẹ̀yin fans ẹ̀yin fans mo ń bẹ ẹ̀yin fans alọ́lọ́run ẹ jẹ́ kó gun omi gbogbo alátìrí tó ṣẹlẹ̀ Ìlọrin làwà yìí wọ́n sọ pé kí èèyàn má rìn wọ́n sọ pé kó níṣẹ̀ṣe má ṣe wọ́n sọ pé ní pásítọ̀ kó má jẹ́ pásítọ̀ àná alánà wọ́n sì sẹ́ndì wọ́n sẹ́ndì fọ́tò pásítọ̀ Baptist Church tọ́lọ kí ọba wa nílùú Ìlọrin pásítọ̀ lọ kí ọba nílùú Ìlọrin wọn ò dẹ̀ mú wọn mọ́lẹ̀ wọn ò gé wọn lápá wọn ò gé wọn lẹ́sẹ̀ ìlú Ìlọrin làwọn náà wà yìí o wọn ò gé wa lápá wọn ò gé wa lẹ́sẹ̀ o wọn ò mú wa mọ́lẹ̀ o èmi ò rí ẹ̀yin ṣe muslim wòlíì lèmi o kérúbù ni mí ṣùgbọ́n ọmọ yorùbá ni mí ọmọ yorùbá ni mí torí pé ta lọ́lọ́run ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ yorùbá ni mo ṣe wá mi ò wá torí pé any other thing fi ọlọ́run bẹ̀ wá ẹ jọ ẹ jẹ́ kí Tani Olohun rí àánú gbà ṣùgbọ́n mi ò sọ̀pọ́tì pé kéèyàn máa sun kùránù o mi ò sọ̀pọ́tì pé kéèyàn sun bíbélì o ẹ má ṣì mí gbọ́ o ẹ má ṣì mí gbọ́ o mi ò sọ̀pọ́tì kéèyàn sun kùránù mi ò sọ̀pọ́tì kéèyàn sun bíbélì mi ò sọ̀pọ́tì kéèyàn sun ọ̀pẹ̀lẹ̀ ifá kódà òòṣà gan eré wọn gan bí òun ẹ̀sìn support kéèyàn sun kérúbù lèmi. èèyàn kan ló rán mi wá o ọlọ́run ló rán mi wá o ẹ̀rí ọkàn ló rán mi wá o on free ta lọ́lọ́run mission ṣùgbọ́n káwa náà ràn wá lọ́wọ́ táwa fẹ́ kéèyàn ràn wá lọ́wọ́ o. a ti wà láhàn látànà wọ́n ní ibi tí mo dé sí ó jìnnà sí court ọ̀nà náà ni mo wà yìí àwọn èèyàn ti wà ń bẹ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà láwọn oníṣẹ̀ṣe láwọn àfáà láwọn wòlíì mi mọ̀ bóyá wòlíì pọ̀ ń bẹ̀ but ìdíjà mo ríra mi yorùbá ni mo ń sọ yorùbá lẹ̀ ń gbọ́ yìí yorùbá lẹ̀ lájọ́ ń sọ yìí so àwọn tó dẹ̀ ń sọ pé kí n má wà tí mo gbà lọ́wọ́ yín jẹ́bi ní kí n má wá lọ́rin o ṣùgbọ́n mo mọ̀ wípé àwọn tó fẹ́ràn òtítọ́ nílùú Ìlọrin wọ́n pọ̀ ju ẹ̀yin tẹ́ ò fẹ́ òtítọ́ lọ wọ́n pọ̀ ju ẹ̀yin alábòsí lọ mo wọ́n pé àlàáfíà ni mo wọlé àlàáfíà rẹ̀ ni màá jáde padà àtàwọn ojú tó ń ṣọ́ wa tó ju àwọn ojú tó ń wò wá lọ lágbára Ọlọ́run so mo wá bẹ̀ yín ẹ̀yin àfáà mo wá bẹ̀ yín ẹ jọ torí lẹ́yìn ní ìsìn ọlọ́run nìkan ló mọ ntẹ́nìkan ò mọ o ẹ má jẹ́ kí wọ́n dá ìjà ìsìn sílẹ̀ nílẹ̀ yorùbá ìjà ìsìn ò lérè orúkọ ló sọ ni o. ìlọrin làwà yóò. àwọn ò bá wọn bú emir a bá wọn bú àfà a bú pásítọ̀ a bú oníṣẹ̀ṣe tabadẹ rẹ ni tó búyàn tó bú àgbàlagbà ohun tí àwa ń sọ fún ọ ni pé kò dára láti bú àgbàlagbà kò dára láti wà ìpànlé nítorí ẹ̀sìn àti dé o ẹ̀yin ará lọrin ẹkú lé mú kí yín o ẹ̀yin èrò lọrin ẹ ṣáà dá lu yín mọ̀ ẹkú lé mú kí yín o. Ìlọrin la yìí o àwa bẹ̀bẹ̀ ni o lórí èèyàn wa ọ̀rẹ́ wa brọ́dà wa ọmọ Yorùbá náà ni o ilẹ̀ Yorùbá náà la yìí o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o àáfàá kọ́ ló rán mi o ta lọ́lọ́run kọ́ ló dẹ̀ rán mi Ọlọ́run tó dọ̀run àtayé tó dáwọ́ tó ń gbọ́ mi tó dáwọ́ tó ń wò mí òun ló rán mi ìjà ẹ̀sìn ò lérè o ẹ má jẹ́ kí wọ́n dá ìjà ẹ̀sìn sílẹ̀ o ṣe ti àti débẹ̀ ẹ jọ let peace reign let peace reign we want peace to reign in Yoruba land we want peace in Yoruba land a ò fẹ́ ìjà ẹ̀sìn a ò fẹ́ alákatakítí a ò fẹ́ alákatakítí nínú ìṣẹ̀ṣe a ò fẹ́ alákatakítí nínú ọmọ Yorùbá a ò fẹ́ alákatakítí nínú Islam a ò fẹ́ alákatakítí nínú Kristẹni ẹ jọ̀wọ́ ẹni tó bá tasẹ̀ gẹ̀rẹ̀ lọ́nàkọnà kò sí nǹkan tó burú o láti bẹ̀bẹ̀ kò sí nǹkan tó burú o láti bẹ̀bẹ̀ Ọlọ́run nìkan ló pé o Ọlọ́run nìkan ló pé o kò sí ẹni tó pé o má sọ pé o pé ó ti dá báyìí ṣèbí kọ́ọ̀sì náà láyé wáyé mo ti rí àwọn àáfàá yẹn níbẹ̀ yẹn mo ti rí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. so mi ò mọ tí mo gbà tàbí tí mo gbé nígbà ẹnikẹ́ni tó fún mi ní kí n má wá sí Ìlọrin mi ò báyàn jà mi ò gúnyàn èlò ní change wa. alubarika <laughs> alubarika alubarika alubarika. yes sir. àwọn ìpínlẹ̀ láti ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà ní ìṣe. ok. wọn á rò pé à three minutes náà ni dọ́gba àti wà ní bàbá yìí. ẹ nǹkan tá a gbọ́ ni pé èyí ni court case. wọn ò ní máa máa court case. so náà ló jẹ́ ká wá níbo lọ́ọ́ ti ń ṣe ẹjọ́ yẹn. Right. you be arrow.